الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا وبعد àti ṣàlàyé fúnra wa ìpè àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé láti ìgbà tí Ọlọ́run ọba ti ń fi àwọn àránṣẹ́ rẹ̀ ránṣẹ́ àwọn ẹni tó ń tẹ̀lé tàwọn àránṣẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí anabi Nuh alayhi salam tó fi dórí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn èèyàn yìí pín sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni az-zalimu li nafsihi ẹni tó yẹ kó ṣàbòsí sí orí ara rẹ̀ ọba lọ́kàn jẹ́ wípé àwọn eléyìí ni wọ́n pọ̀ jù nínú gbogbo mọ̀ntẹ̀lẹ́ tànàbì nínú gbogbo èmi náà ń sin sisi àwọn tó ṣàbòsí sórí ara wọn àwọn ni wọ́n pọ̀ jù kí ló mú wá dé ẹni ara wọn òun náà ni pé bàtí ohun ọ̀sọ́ ayé àti ohun ìgbádùn àti gbogbo wọn sọ rẹ̀ gbogbo ìyànjú wọn gbogbo akitiyan wọn bí wọ́n ti ṣe kó wọlé ayé jọ táwọn náà máa kọ́lé málé tí wọ́n máa ra lẹ̀ tí wọ́n máa gbúrò wọn níwá tí wọ́n máa gbúrò wọn lẹ́yìn orí bẹ́ẹ̀ ni wọ́n lò gbèsè ayé wọn sí títí tí ó fi di tó pòórá mọ́ wọn lọ́wọ́ tó fi dára lẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n so ilé ayé wọ́n so máyà á rí i pé gbogbo ògbà. kìí nǹkan méjì nínú èrò wọn àfi èrò nípa ilé ayé nǹkan kan kó ìdààmú bá wọn àfọ̀rọ̀sẹ̀mí ilé ayé bí bá bínú bínú ilé ayé ni wọ́n ìyọnu sẹ́ni kankan àfi nítorí pé wọ́n rí nǹkan ilé ayé tó ń fẹ́ ọ̀dọ̀ rẹ̀ nka ìmẹ́nìkan lọ́rẹ̀ àfi nítorí nǹkan ilé ayé wọ́n ìbẹ́nìkan ìmẹ́nìkan lọ́tà àfi nítorí nǹkan àwọn náà lẹni tó ṣe pé eré ẹ̀fẹ̀ ìfigbésí ayé ráre ìbá àsìkò jẹ́ orí rẹ̀ ni wọ́n wà wọ́n lè máa ṣe fáàrí tó lówó tó mi ni àbọ̀mọlọ fẹ́ sọ pé òbí tó mi tí wọ́n dá wọ́n mà gẹ́gẹ́ bá ti ṣe dóun mà àà tí ìbá ṣe pọ̀ mọ́ wọn rẹ̀ tó àmọ̀ pọ̀ kéré sí nọ́mbà òní àwọn ọmọ ilé ayé nìyẹn ẹ̀rí lórí fáàrí àti mọ́jọ́ ó tó mi iná làwọn eléyìí iná nígbésí ayé wọn máa tán sí wọn ò máa kókò nǹkan tá à ń tìtorí rẹ̀ bẹ́ẹ̀ lé ayé wọn ò máa nǹkan nípa pé ilé ayé yìí kò tiẹ̀ já máa nǹkan ọkọ̀ jẹ́ ibùsọ ni fún arìnrìn àjò ibùsọ arìnrìn àjò ni tó ti pé ọgbà kó tó di pé débi ti ń lọ asitima kí o gbẹ́ nítorí rẹ̀ bá pé òun máa pèlè ayé yìí ilé iṣẹ́ ilé ìpalẹ̀mọ́ ni bí ọ̀rọ̀ àgbẹ̀ǹdẹ̀ alkiyama torí pé bẹ́ẹ̀ là ń lọ kìí ṣe bí ìlà wa ṣùgbọ́n nìkan ò ní dé alkiyama yìí àfi kọjá pọ̀ gbalẹ̀ ayé yìí kọjá àyàfà àwọn ẹni tó ṣe pé wọn ò ti bá wa gbé ayé rí tẹ́lẹ̀ ní ìgbà tí wọn bá kọ́ ọmọ alìjánná sí alìjánná tán alìjánná òkun ọlọ́wọ́ wa dá àwọn ẹ̀dá mi jẹ́ pé àwọn jẹ́yàn tuntun àwọn ògbélé ayé rí ọlọ́wọ́ dá wọn lọ́la gbẹ̀ndà kìyàmà yẹn láti fi wọ́n kún àwọn àyè àlàfo tó bá ṣẹ́kù nú àlìjánà táwọn bá ń sọ pé àyè àlàfo yọọ máa ṣẹ́kù nú àlìjánà kì í máa ṣe bí àyè kókòkò eléyìí tá a máa fún àwọn alálàájì ní ìgbà tá a bá péjọ sí hajj camp tá à ń retí pé kí bàálù òde kọ́ wa gbé wa kì í máa ṣe bẹ́ẹ̀ làlìjánà ọlọ́run dákunjọ́ ọmọ sàlìjánà lè wà wà anabi wa alayhi wa ọlọ́ni tí ọkàn ìwà àlùjáná tí nǹkan àní tí nǹkan àní tí ó kéré síta rẹ̀ kù nínú àlùjáná yóò ní tó gbogbo ilé ayé yìí nílọ́pọ̀ ọ̀nà mẹ́wàá subahánàlá bó ti ṣe wá pọ̀ tó gbọ́ àyàtọ̀ yìí kò tún ní kún ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dáwọn ẹ̀dá tuntun táwọn ọba wa gbélé ayé wọn ò sẹ́rí dábàá pé táwọn náà bá wálé ayé táwọn náà fojú wí náà tá a fojú àwọn náà bá dẹ́ṣẹ̀ ń ń ń owó ọlọ́run ọlọ́run dá fálìjọ́nà yóò máa wọ ẹlòmínú wa pé ah, ọlọ́run bá ti ṣe mí lọ́kàn nú àwọn eléyìí kéèyàn ọmọ wulẹ̀ tí kọ́kọ́ wá gba bí wàhálà ìkọjá ọkàn dáhùn kéèyàn kọ́ lọ wà lìjánà bọ́lọ̀ ń ṣe fẹ́ fún ọ nù torí di eléyìí àwọn ọmọ ilé ayé àwọn ẹni tó tẹ̀bà ti ilé ayé àwọn tó dẹnu tẹ̀ tí wọ́n mú àfi bíi wàrà àwọn máa gbàgbé kí làwọn ṣe ń bì ń bò là ń lọ. ó ti kejì àwọn náà ni wọ́n ń pè ní al òun lẹni tó ṣe pé kò kò tá inú àlá rẹ̀ kò tá inú àlá rẹ̀ ó ṣe ń tọ́tọ́ ó ṣe ń tọ́ nítorí pé ó mú dáadáa lé ayé eléyìí tó da eléyìí tó da tí ó bàjẹ́ eléyìí tó ṣe déédéé tó ọlọ́run tí ó nàbì ó àwọn eléyìí náà pọ̀ ṣùgbọ́n wọn ọ̀pọ̀ tó tàwọn àtàkọ́kọ́ àtàkọ́kọ́ tó tẹ̀ bàtílẹ̀ ayé tóníkálukú wa náà bá wò á rí i pé lágbóolé kálukú wa ó ní iye àwa tí wọ́n bí bẹ̀ ńbó làwọn bọ̀dá wa bó làwọn àǹtí wa bó làwọn àbúrò wa gbogbo wa nísì ẹ̀rí pé kálukú wọ́n ti bá yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yọ̀ọ̀dà ilé ayé wọ́n ti bá lọ. Adogun àádọ́gbọ̀n wọ́n ti wá lọ kò burúkọ bàjẹ́ tó bá ké bí wọ́n ṣe ń wá wọn àti gbàgbé pákó wọn gbàgbé àti títẹ́ di alqiyam àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n wá òun náà ló ti kó wọn lọ ó kó wọn mágbára rẹ̀ wọ́n dẹni tó ti pọ́ gbàgbé ibi tá à ń lọ ọlọ́run dákun mẹ́sẹ̀ tiwa bẹ́ẹ̀ àwọn ẹni tí ayé pé wọ́n dúró dọ́gba yìí báyìí àwọn ń tiwa àwọn mú un tí wọ́n da tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ wọ́n mú lò nínú ilé ayé wọ́n wá ń ṣe gbogbo ńtọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé wọn lórí wọ́n yìí fi ráre wọ́n yìí fi falẹ̀ gbogbo ńtọ́lọ̀ wọn bá ní kí wọ́n dènà tí wọ́n máa dènà sí torí ẹ̀ àwọn tí wọn òjèlé ayé kókó wọn lẹ́rú ilé ayé ò rí wọn tẹ̀mẹ́bà fáwọn ọmọ ilé ayé láti jẹ wọn mọ́kèlè rárára àwọn eléyìí ń tiwọn wọn jẹ́ ni tó ti pé mójútó sí ọlọ́ gbogbo ọ̀rọ̀ tó jẹ mẹ́sìn ẹ̀ bá wọn bẹ̀ yọmọ wá yẹ̀yìn lẹ́nu nítorí pé tó bá gbẹ̀yìn lẹ bá wà ń kó ẹlòmíín nu wa ẹ bá ti ṣe ti ṣe o ẹlòmíín ní sìn ọlọ́mùbó láti rí olówó yóò mọ ayé àwọn lẹ́nu pé lágbàtà náà ti wà mọ́ṣáláṣí ok kó wọn dúró de àti wọ jahannam yóò ayé àwọn lẹ́nu pé lágbàtà náà lọ bí ìdánilẹ́kọ̀ọ́ ah, ah ee eh, eh. ìyẹn ni pé tó ń bá lọ lówó bẹ́ẹ̀ mọ́ṣáláṣí báwo máa ṣẹlẹ̀ tó ń bá lọ lówó bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ báwo ni ẹ máa lọ gbọ́ ó túmọ̀ sí tọ́lọ̀ wọn bá bá fẹ́ tọ́ bá fún lówó ẹ̀ padà dùn náà mà má sì wá lọ lórí ibú èèyàn bá wà nílé kí là ń mú náà náà rí jẹun yìí náà ni kẹ̀sì wá kankan kẹ̀mú lómi mutí jẹran ọwọ́ sọ́sọ́rùn bata bàtà òǹgbélé kí ló tún kù fi hàn pé ó ń bẹ rẹ lọ já Cameroon kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká pé wọn náà wọ bàálù rí láyé àwọn èèyàn ti à ń bóyàn pé bó ṣe lówó tó wọ bàálù bàṣẹ nàmbá gbogbo àwọn èèyàn náà ní wọ bàálù kí ni bẹ́ẹ̀ nù lé ayé torí ẹrù ẹ̀tàn jẹ́ lásán ni ẹni tó bá gbàgbé pé òun ó kú tí òṣìṣẹ́ ẹlẹ́dọ́jọ́ kú yóò sì àbámọ̀ kó lọ́jọ́ tá a sọ yìí báyìí torí ẹ̀ àwọn eléyìí báyìí wọ́n máa bínú nítorí tọ́lọ́n wọ́n sì máa yọnu nítorí tọ́lọ́n wọ́n máa mú yàn lọ́rẹ̀ nítorí tọ́lọ́n wọ́n sì máa mú yàn lọ́tà nítorí tọ́lọ́n nǹkan mẹ́rin péré ìyájà bìrà lérè síbẹ̀ náà làánà sáà máa bínú nítorí tọ́lọ́n ni. èbí bẹ́ẹ̀ sì jókòó nù tẹ́nìkan máa bú ẹ̀sìn Islam tẹ́sì rọ a máa mú mára pé ah, iṣẹ́ onú ẹ̀kú ni lórí ibu rẹ̀ sọkúsọ ní kúkú sọ ah, ah, ọ̀ ń sọ ọ́nu yóò yé kó lórí ibu ni sọkúsọ lọ́ sọ. síbẹ̀ náà lẹ́ sọ pé bẹ́ẹ̀ akú bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù ìgbà tó lórí ibú ọ̀bẹ̀rù láti wíwí kúwì olórí iléeṣẹ́ ń bẹ̀rù láti sọ ńtọ́da ẹ̀rí tẹ́lu mi ọmọ abú súnà tó ń kékeré ni àwọn tó lówó ra sọ tó gbé lọ fún télọ̀ pé bá ń da péńpé kọ́ bíi tàbúrò mi èèyàn wá sọ pé ìwọ ńkọ́ sọ ẹ pé ọ̀ra ìràkúra má sọ wọn á ní kí wọn bọ dá lọ́gba bíi tẹ̀gbọ́n rẹ̀ nígbà tó ti pọ̀ gbádùn torí rẹ̀ ti dàrú dànù ẹ̀rí pẹ́lú ọba pé ẹ́ èmi lọ́n bá wọ ìwà aláìlórí lọ́wọ́ bọ́ǹkù ẹ̀rọ àtẹ́lu ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ̀rì para yọ rẹrun ra àwọn èsè bẹ́ẹ̀ yóò bá lẹ́fù ẹ máa bẹ̀rù ẹ adúlù bàbá ń pé wọn sá máa wo wọn ràn ẹ̀yìn lójú wa máa tú lọ́wọ́ tó sọ́bẹ̀ ẹjọ́ mi má fojú rẹ̀ rẹ́ mà ó ṣe sọ́ lónìí ojú burúkú ọkùnrin jọ lé dá torí ẹ tọ́ba á jẹ́ pé owó rẹ̀ ni wọ́n bá fi dùn ọ́ ẹni tó lò wọ́n san one five lówó sẹ́tọ̀ bá ṣe ọwọ́ san one three fifty ṣé gbogbo yẹn náà bá yín dá sí pé wo ẹ máa ti máa bí mi nú o owó ẹ tó bá dín àádọ́ fa nǹkan bí lónìí o kí lẹ̀ ń fa láì ṣe máa lò gbogbo yẹn máa lọ ẹ̀mí mi gbà lẹ́yìn tí mo ti tẹ́tà. ẹ ní tí máa bí wa nú nǹkan lé ayé náà ni nǹkan lé ayé àbí káyọ̀ nìkan pé kò ní dáa fún bàbá ẹ̀ bàbá tèmi àmọ́ tá a èèyàn mélòó ni máa bínú nu wa èèyàn mélòó ni máa bínú nu wa nísìnyí àwọn òpònú kan wọ́n wọ̀lú yìí wá wọ́n á ń lọ sí mọ́ṣáláṣí ọjà gbó wọ́n á kóra wọn jọ láti ìgbà tí wọ́n ti ń péjọ láti bí nǹkan bí aago mẹ́wàá alẹ́ tọ́ba orúkànjọ́ tán aláìlórí lọ́wọ́ ti ń kó wọn jọ eléyìí ń wá láti fi ọ̀dàn nínú okó mẹ́rin yọ̀wọ́ kó wọn jọ tẹ́jà ìbákú ti sẹ̀sìn ẹ̀sẹ̀sìn yọ̀wọ́ kó àwọn màmá jọ ọlọ́jà gbó pé gbogbo ẹni tó létí ọkọ̀ ṣe tọ̀wá fún mọ́ṣáláṣí ọjà gbó lẹ́ẹ̀méje ó ń dàbí kàábà òun jẹ́ bíi punishment sẹ́mi kí ló ṣe máa fáìní ara yín náà nùjọ́ máa ń sẹ́gbẹ́ pé fáìní rẹ̀ ni yóò ṣe tọ́wáfù mọ́ṣáláṣí lẹ́ẹ̀mejì ńgbà bá wa ṣe tán tọ́ba di orúkànjọ́ yọ á ní kí gbogbo wọn sùrù bọ́n yọ ọmọ wa sọ ìsọkúsọ yọ ọmọ wíwíkúwì wípé wọ́n lọ́wọ́ ìwọ ránṣẹ́ òun o wọ́n gba àwọn ẹrú rẹ tó wá bí ní tí wọ́n fẹ́ ṣe fún wa ọlọ́ọ̀ni ránṣẹ́ ìwé yìí. ó wá ń sọ̀rọ̀ yín àwọn afẹ́kan ńgbà tí àwọn ọmọ tọ́ ẹ pé àwọn gbẹ́sìn yìí táwọn ẹni tó bá gbà làwọn òfin bá tún bí aláya rẹ̀ dá kó tún wọ̀lú ìwà kó wá dánrú ẹ̀ wò eégún rẹ̀ ó dé àwọn àfa kan nu àwọn àfa tó ẹ pé ni wọn wọn sọ fọlọ pé wọ ẹrú o ìwọ ìwọ ọ̀ránṣẹ́ ẹ wá lọ́lọ́ sọ̀rọ̀ ẹ bó sọ̀rọ̀ náà lóní tí èèyàn bá pààyàn ká pa ó sọ̀rọ̀ Islam ó sọ̀rọ̀ gbèjà náà ló ń bá ẹ̀ ó ọba parọ́ zina mayin ó jẹ gbọgbọ́rin ẹni bí ọba sẹ́ni máa bẹ́ẹ̀ sì jẹ́ ọmọ kan wá sí làákà yìí ó wá ní tó bá pé bàbá sọ ọ̀hún ní bá ń bú bẹ́ẹ̀ tá a máa wòran tó gbèjà ń tiẹ̀ ẹ ẹ táwọn ọmọ lé wọn bẹ̀ wọ́n tún ti lọ sí Nurudeen primary school níkùyẹ wọ́n tún ṣe wèrè yẹn bẹ̀ náà dì sí. kí ló dé tẹ́sí òdodo ewu àwọn èèyàn ṣe láwùjọ tiwa àfi bíi Robert jẹ wọ́n máa sun wọn jẹ́ ń tútù wọ́n sì tún máa ṣe adúpẹ́ inú wa dùn sí bí báwọn kan ṣe ń ṣe wèrè lódò ọmọ sí bẹ́ẹ̀ tẹ́gbà wọn náà tún máa ṣe tọ̀wáfù lè ṣètọ́ nìkan tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ìpè ẹni tí máa sáré ẹgbẹ́ wá ẹni tí ọ̀bá gbádùn ẹgbẹ́ wá ẹni tí máa rọbí ẹgbẹ́ wá wẹ́ẹ́ ní òde ẹgbọ́rọ̀ fa àyìnbá yóò kú wọn gbé kó ń bẹ o gbogbo eléyìí àmàkẹ́ ọlọ́run sọ̀rọ̀ ó gbèjà bọ́lọ́run bá fẹ́ fi àjẹ wọn yọ̀pọ̀ àwọn ọ̀run ẹgbọ́rọ̀ bí o bá ti ṣe wí ni sẹ́yìn máa bínú torí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ́ẹ̀ bínú torí tọ́lọ̀ o ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ́ẹ̀ bínú torí tọ́lọ̀ wọ́n máa bínú torí owó wọ́n sì máa bínú torí kí wọ́n kàn wọ́n lábùkù wọ́n máa bínú tó kí wọ́n bẹnu àtẹ́lu bàbá àbí ìyá wọn àbí ìdílé wọn àmọ́ torí tọ́lọ́ wọn bọ́yọ́ lọ́wọ́ mú àwọn ẹ̀jọ́ máa ṣe bẹ́ẹ̀ wà ọlọ́wọ́ sọ àwọn náà lọ́kàn nù wọn. so ẹni tó jẹ́ pé alùkìyàmà ó fojú sí kò jẹ́ kílé ayé ọgbà alùkìyàmà mọ̀ lọ́wọ́ tó bá bínú bínú torí tọ́lọ́ ni. sẹ́yìn bá sì bínú torí ọlọ́run lóòótọ́ sẹ́rẹ́ ni tó sọ̀rọ̀ kùsọ àbó wíwì kú wíwù bí kìnnìún níwájú ehoro torí pé ọlọ́run ẹlẹ́dàá wa tẹ́ bínú torí rẹ̀ yóò tì yín lẹ́yìn ni àwọn eléyìí máa yọnu sẹ́ni tí wọ́n bá yọnu sí nítorí ti máa búyàn ó ti máa bàjẹ́ ó ti máa sọ̀rọ̀ rẹ̀ láì ni a fi twenty thousand kan ránṣẹ́ sí ọ lọ́ba sáré lọ owó ńlọpẹ wa àwọn èyí ọ́nú sí yàn torí tọ́lọ̀ ike ìwọ alágbájá yìí masha Allah la quwwata illa billah mo sì fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́ kí ni mo á ṣe nítorí pé ẹsẹ̀ rẹ̀ ọ̀dá mẹ́sàlásì gbogbo ògbà ọmọ wa mẹ́sàlásì ni ẹ dákun táà máa fẹ́ràn yàn torí eléyìí. ọ̀rọ̀ rẹ bá bá lọ ibú lọ́ọ́ lọ fórí ara rẹ ni kí lọ́ kàn mí ha bí yòówó sì máa ṣe ni. àwo ò ní fẹ́ràn yàn torí tọ́lọ̀ àní yọ́nú sí yàn torí tọ́lọ̀ gbogbo ẹni tẹ́ mú lọ́rẹ̀ẹ́ nìsín tọ́lọ̀ àwọn ẹni tẹ́ ń bájà tẹ́ ń ti tẹ̀má tẹ́ sọ̀rọ̀ wọn láì dá mélòó lẹ ṣe bẹ́ẹ̀ sí nítorí tọ́lọ̀ ẹ gbogbo ẹ̀ náà lórí ilé ayé yìí náà ni kó kálukọ́ yẹ̀wé rẹ̀ wò tó bá yẹ kó àwọn afẹ́ jọ kan nírú àwọn eléyìí báyìí ká yẹ̀wé ilé ayé wa ká yẹ̀wé ìgbésí ayé wa wò. al ibn Iyad rahimahullah oní tó bá wù ẹ́ istaqil mina dunya ìwọ̀nba díẹ̀ ni kò múnú ilé ayé o wa in shi'ta istakthir minha tó bá sì wọ̀ púpọ̀ ní kò mú nínú ilé ayé fa innama ta'khudhu min kisik torí gbogbo ń tó ń bá mú nínú ilé ayé ó mú tẹ́lẹ̀ omi má tiẹ̀ inú àpò tiẹ̀ tọ́lọ̀ ti yà sọ́tọ̀ fún ọ ló ti mú kálukú wa ti lápò tiẹ̀ gbogbo ń ta kálukú lápò tiẹ̀ tán kó tiẹ̀ sí tó bá mú díẹ̀ ló ń bẹ̀ tó bá wọ̀ ní kò ló ń bẹ̀ tiẹ̀ ló mú ò lè mú tẹ́lẹ̀ omi ọlọ́run ẹlẹ́dàá wa ó sì fi hàn wá wíkẹ́ bẹ́ẹ̀ náà ni tí èbá ṣe pé ọ̀fẹ́ kí gbogbo àwọn èèyàn kún sùn kan kọrí síbi kan ni òun ọba òun ọba mú kí àwọn kèfèrí kí wọ́n máa sẹ̀mí nù ọ láńlá àti ìgbádùn tó ṣe pé kò sí ètò ṣe ìfijọ́ ṣùgbọ́n náà ọ̀fẹ́ kí gbogbo wọ́n ya kèfèrí ni ọlọ́ni wàlẹ́wùlẹ́ ayyakuna an-nasu ummatan wahida. لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة خير والآخرة عند ربك للمتقين ألا يا دواء أني تي باسك كامي kíkọ́ àwọn èèyàn má bàa wá dorí sí kan náà kí kí gbogbo wọn pẹ̀sìn ọlọ́run tì ní àbá mú kí àwọn tí ń ṣe kèfèrí sí ọlọ́run ọba aláàánú jùlọ àbá mú kí wọ́n dẹni tó ṣe pé gbogbo àjálé wọn àbá sọ di fàdákà kò wá ní ìmọ̀ lórí àwọn àjálé wọn àti gbogbo varanda balkoni tí wọ́n máa dúró sí atẹ́gùn àbá tún mú kí gbogbo ẹ̀ náà di fàdákà tẹ́lẹ̀ bá ti máa rí wọn ránṣẹ́ pé ọ́ èèyàn àwọn èèyàn lọ́lọ́run kólé ayé fún báyìí sẹ́mi pé gbogbo èèyàn náà bá máa dà lọ di ṣíṣe kèfèrí àwọn kèfèrí ló máa ń yẹ jàre àwọn kèfèrí ló máa ń dá fún jàre ọlọ́ni àbátúmú káwọn alẹ́ wọn kó láwọn alẹ̀kùn fàdákà àwọn àbùsùn tí wọ́n máa fi sùn kó náà tún ti ti fàdákà wàzọkọrọfà àtàwọn ọ̀sán ńláńlá àbákò sínú ilé wọn ọlọ́ni wa in kullu dhalika lamma mata'ul gbogbo ń tà sọ yẹ ẹrù lásán ẹrù lé ayé lásán ni jama kankan wal akhiratu inda rabbika lil muttaqin ṣùgbọ́n ọ̀run náà lọ́lọ́run ọba pèsè kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ fáwọn olùpáyà rẹ̀ kọ́lọ̀ ń dà kókó sí wa lọ́kàn nínú wa. ọwọ́ alátọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ohun tó fi hàn wá kíkẹ́ ẹ̀mú ìwọ̀nba eléyìí tẹ́ máa ń fẹ́ nínú ilé ayé ètò bá sì jẹ́tọ̀ láti ní kẹ́ máa mú ẹ̀jìnà sí ìtí ọ̀jẹ́tọ̀ ẹ sì máa palẹ̀ má dé gbẹ̀ndà kìyàmà nítorí kí ẹ lè bá a sórí rẹ ẹ má ti káyé kó mu yín gbàgbé pé ẹ padà kúrò nínú rẹ lọ́jọ́ kan ẹ dẹni tí wọ́n tẹ̀lé gbà sọ ẹ bí tàn anabi sallallahu alayhi wa sallam oní man labisa al-harira fi dunya lam yalbathu fi al-akhirah muttafaqun alayhi gbogbo ọkùnrin tó bá fi lè wọ sọ hariri láyé ń bì kò ní wọ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. nínú ẹgbàá wa mi anabi ni man lam yashrabha fil akhirah muttafaqun alayhi anabi ní ẹnikẹ́ni tó bá fi lè mutí láyé kò ní mu tó bá di lálùkìyàmà níbo ni ó sì ti rí nínú alìjẹ́nà ìyẹn ni pé kò ní wà alìjẹ́nà nínú ẹgbàá wa mi eléyìí tí imaamu bukhari gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní man yashrabu al-khamra fi dunya thumma lam yatub minha hurrimaha fil akhirah ẹni tó bá fi lè mutí nílé ayé tí ò wá túbá tí ò dẹ́kun mímu rẹ̀ títí tó fi kú wọ́n ṣe lé wọ̀ fún tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmà torí ẹ ẹ ayélujára jẹ ìwọ̀n bá ní o ìwọ̀n bá ní kọ́ jẹ́ ma kí èsì kí lọ́n jẹ láyé sèǹtọ́ lọ́n ti lé wọ̀ ló fi ń jayé ọ̀dájú pé ìyà lọ́n jẹ kí èsì ayé lọ́n jẹ jìnnà sí gbogbo ńtọ́ lọ́n bá ti lé anabi sallallahu alayhi ó ti sọ nínú hadithi mi oní la talbasul harira wal dibaj wala tashrabu fi aniyati dhahabi wal fidda wala ta'kulu fi saha فإنها لهم في الدنيا ولنا في الآخرة حديثي هنا تجي حديثي تفسر مولى تقولك النبي صلى الله عليه وسلم أني ẹ gbọ́dọ̀ wá sọ hariri ẹ̀yin ọkùnrin atọkùnrin atobìnrin ẹ sì gbọ́dọ̀ máa mú mi nínú aha wúrà tàbí fàdákà ẹ gbọ́dọ̀ máa jẹun nínú abọ́ wúrà àbábọ̀ fàdákà nítorí pé eléyìí jẹ́ ti àwọn kèfèrí láyé ń bí tiwa ni ọjẹ tó bá ti jọ gbé ní al-qiyama tó bá tiwa ti torí pé olówó ó ti torí pé mashallah la quwwata illa billah ó wá jẹ́ pé gbogbo ntọ́lọ́nsílẹ̀ wọ̀nyí ló ń lò láyé ọkọ̀ dínà dáadáa rẹ̀ ní jọ gbé ní al-qiyama Qatada ọmọ Nu'man ọgbà dídò látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ohun tó fi hàn wáyé pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí pẹ́ gbìyànjú títí ẹ̀ lé àti lé owó bá yóò máa tà sẹ́yìn ẹ̀rí pé ìgbà tó kú dẹ̀dẹ̀ kí iṣẹ́ ń sẹ́yìn kó búrẹ́kẹ́ kí dúkìá yín tún pọ̀ sí ọlọ́run ọba lè gbé akùdé kó gbé báyìí ìjákulẹ̀ kó ṣẹlẹ̀ sẹ́yìn kò túmọ̀ sí pọ́lọ́run ọba ọ̀fẹ́ràn yín àmì pọ́lọ́run fẹ́ràn èèyàn nígbà mi pàápàá jọtẹni tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí tó bá jẹ́ mùsùlùmí tó ń ná sí lọ́n tí ìfẹ́ sì ń ṣeré nínú hadithi Qatada ó ní idha ahabba Allahu abdan hama'u ad-dunya kama yadhallu ahadukum yahmi saqimahu al-ma' rawahu at-Tirmidhi bisanadin hasan ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam onítọ́lọ́wọ́ tó bá ń fẹ́ràn ẹrú kan ọlọ́run máa ń gbélé ayé jìnnà sí gẹ́gẹ́ bí ẹ̀yin náà gbé omi jìnnà sáláàárẹ̀ tẹ̀ ń omi ó ṣùgbọ́n tí èèyàn bá ń sáré ẹ̀ kàn ní gbé omi kalẹ̀ fún aláàrẹ̀ pé gbogbo agbè omi ni máa mú máa dà sàn máa tètè pé èèyàn fẹ́ ràn lọ sọ́run àpàpàǹdodo tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa gbélé ayé sá fún ẹrú tó fẹ́ràn gẹ́gẹ́ báwa náà ti ṣe máa gbé omi sá fún aláàrẹ̀ nígbà tí ń sáré lọ́wọ́ ó tún wá nínú ẹgbàá wa mi ètí abu abdullahi al-hakim tó gbé jáde nínú tírà rẹ̀ òní inna Allaha la yahmi abdahu al-mu'mina min ad-dunya wa huwa yuhibbuhu kama yahmi kama tahmuna maridakum at-ta'am kama tahmuna maridakum min at-ta'am wash-sharab takhafuna alayhi sahhahahu al-hakim. òní dájúdájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa a máa gbélé ayé sá fún ẹrú rẹ̀ tọ́jú olùgbàgbọ́ òdodo tó ń ti gbé ẹrú yẹn nífẹ̀ẹ́ sátìrí ilé ayé yẹn kójọ ọlọ́run sì gbé jìnnà sí i gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa gbé oúnjẹ àti omi tí èèyàn lè mu jìnnà sí aláàárẹ̀ yín tẹ̀ ń bẹ̀rù lórí rẹ̀ pé tó bá jẹ oúnjẹ yìí tó bá tún mú mi yìí ó lè dákun tí ń ṣe. eléyìí tún àṣì pé ilé ayé kìí ṣe ilé àgbénasẹ̀ fún àwọn ẹni tó bá gbọ́n ilé ayé kìí ṣe ilé àgbéjúlẹ̀ pátá porongodo fáwọn ẹni tó bá rẹ́sìn èèyàn ń mu téèyàn ń bùkátà ń bẹ tí ó jẹ́ haram èèyàn ó sì fi pípọ̀ sílẹ̀ nínú rẹ̀ tó tún jẹ́ halal èèyàn wá ní gbàgbé ìpalẹ̀ mọ́ tó ní agbára tó nípa gidi dé ìgbéǹde alqiyama ọwọ́ nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma lọ́dọ̀ imaamu muslim ọlọ́dọ̀ nabi sallallahu alayhi wa sallam ó ní ad-dunya sijnul mu'min wa ilé ayé tẹ̀rí ọgbà ẹ̀wọ̀n ni o fáwọn olùgbàgbọ́ òdodo nǹkan ò ní rọrùn kò ní rọgbọ kò lè má dùnyùn gbà fáwọn nítorí pé mọ́mì nílẹ̀ yìí nílẹ̀ ayé ń bì àlìjáná ni fáwọn kèfèrí wọ́n máa jẹ wọ́n máa mu níbẹ̀ wọ́n máa ṣe lẹ́ńgẹ́dọ̀ nítorí pé tí wọ́n ní ni wọ́n ní nǹkan mìíràn kí wọ́n kú kí wọ́n wọ jahannama ni ọlọ́run lórí ibu aqulu qawli hada wa astaghfirullah al-azim li فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ibadallah àwọn èèyàn oríṣi kẹta àwọn náà ni as-sabiquna bil khairat àwọn tó máa ń yára wọ́n máa ń yára tètè sí àwọn ẹsẹ̀ olóore àwọn eléyìí ni àwọn èèyàn oríṣi kẹta inna lillahi ibadan futana طلقوا الدنيا وخافوا الفتنة نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها صالح الأعمال فيها سفنا dájú ọlọ́wọ́n bá ní àwọn kan nínú àwọn ẹrú rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n gbọ́n bérebére wọ́n wọlé ayé wọ́n sì rí i pé kìí ṣe légbèé fìtínà kúnnú rẹ̀ wọ́n wá rí àwọn fìtínà rẹ̀ sá ńlọ́fà ni wọ́n ṣe kọ́ wọ́n kọ́ ilé ayé wọ́n kọ́ pátápátá wọn ò dé máyà wọn kọ bí yẹn ti obìnrin tí wọn máa lọ lé wọn tí wọn pààyàn ti tẹ̀yìn òfin lẹ̀ kí wọn ni wọn wá ṣe nítorí pé nulẹ̀ ayé náà ni wọn wá ẹ̀sìn ni wọn ti kọ́ gbàdúrà pé nulẹ̀ ni wọn wà alágbálùgbù rẹ̀ ò ṣeé fẹsẹ̀ tọ̀ wọ́n wá mú àwọn asẹ́rí wọ́n sọ di ọkọ̀ ojú omi eléyìí tó ṣe pé wọ́n fi ń la ilé ayé wọ́n fẹ́ làjà títí débi tí wọ́n ti rà àlùjánnà wọ̀. àwọn eléyìí àwọn náà ni as-sabiquna bil khairat àwọn máa yára láti ṣe rere yàtọ̀ sáwọn oríṣi tàkọ́kọ́ àwọn tó jẹ́ zalimun li nafsihi àwọn olùyára ṣe ìbàjẹ́ àwọn olùyára ṣe aburú àwọn olùyára ṣàìdá àwọn eléyìí àwọn aláìlérò nìyẹn àwọn tó pe ayé lásán náà lọ́wọ́ àwọn ajú wọn eléyìí kúmọ ọ̀run ọ̀run ọ̀run àlùjánnà làwọn fẹ́ wọ̀ àwọn máa kí ló dé kí ni túmọ̀ ilé ayé yìí gan àwọn mà ilé ayé yìí kí ni túmọ̀ rẹ̀ wọ́n mà torí ẹ̀ wọ́n wá ṣiṣẹ́ tó ṣe dọ́gba pẹ̀lú túmọ̀ ilé ayé nítorí pé àwọn ọ̀fẹ́ lọ kábàámà nígbà tátúnṣe ò ṣeé ṣe má wọ́n wu ọ̀rọ̀ ọlọ́run níbi tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti ń bá wa sọ̀rọ̀ nínú Suratu Hud ayé ẹlẹ́keje pé wa huwa alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyam wa kana 'arshuhu 'ala al-ma' liyabluwakum ayyukum ahsanu 'amala. ìpè ọlọ́run ọba lọ́ba tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje láàrin ọjọ́ mẹ́fà ní ìgbà tó ṣe pé àgọ́ ọlá rẹ̀ ń bẹ lórí omi ṣáájú kó tó di pọ́ dá gbogbo àwọn kan wọ̀nyí nítorí pé àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ó wá nínú àdìsí kan nígbà nàbì sallallahu alaihi wa sallam wọn bi léèrè nípa àkọ́kọ́ ntọ́lọ̀ nkọ́kọ́ dá ànábì ní ntọ́lọ̀ nkọ́ dá ni gègé faqala ọlọ́run á ní kọ gbogbo nǹkan tí ó ó ní kí ni n gbogbo tí ó ó sì kọ́ àgọ́ ọlọ́ọ̀lọ́n dídá rẹ̀ síwájú dídá gègùn gan nítorí pọ́lọ́ ni òun ló ń dá sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì láàrin ijọ́ mẹ́fà ní ìgbà tó ṣe wípé àgọ́ bẹ lókè omi ṣáájú kó tó dá gbogbo nǹkan kí ló dé tọ́lọ̀ gbogbo nǹkan wọ̀nyí ló wọ̀ kó lè kò dá wa nítorí kò lè máa jẹun kọkàn máa lásán àbí kò wọn máa tọ́lá kí àbí kò lè bá àjẹni tẹ́kẹ́ wọn sọ̀rọ̀ wọn máa lọ ọmọ rọ sọ irọ́ burúkú àbí kò lè ah, olówó lọ́wọ́ bí sẹ̀kẹ̀rẹ̀ irọ́ burúkú kò lè bí máa dọ́rẹ́ bá àdúrà ọmọ tó bí irọ́ lásán tó ń wọra rẹ pé kò sí irú ẹ liyabluwakum Ọlọ́run fẹ́ dán yín wò ni ayyukum ahsanu amala tani nínú yín ní òṣìṣẹ́ rí tani òṣìṣẹ́ tó dáa jù ìdíje tá a wà nú ẹnu o ìdíje tó lọ́n gbé kalẹ̀ fún wa nù ta nínú wa ní òṣìṣẹ́ tó dáa jù ẹ̀yẹn wá wò ó nísìnyí táwọn amẹ́lẹ́ yìí amójútó débi ìdíje bá ṣe bára adé là máa ń ṣe bọ́ọ̀bọ̀ pa bọ́ọ̀bọ̀ bu lẹ́sẹ̀ ó tẹ̀sí jọra rẹ̀ lójú pọ̀ jù sọ́nìkan lọ́lọ́run dá oníkan lọ́wọ́ bá ní. àwọn àwa burúkú lọ́pọ̀ lọ́wọ́ tiwa àwọn ẹsẹ̀ díje pé ká ṣiṣẹ́ rẹ àwọn ẹsẹ̀ díje pé ká rálẹ̀ jẹ́ náwọ̀ àwọn àwọn orí ibú lọ́pọ̀ lọ́dọ̀ papọ̀. ìwà téèyàn gbọdọ̀ gbé bọ́lá àti bàbá rẹ̀ nù jahanna lọ́pọ̀ lọ́lọ́pọ̀lọpọ̀ tó máa ń tọ́fà tó fi ń bẹnu ayé. tọ́fẹ̀ pé ta ni òṣìṣẹ́ tó pọ̀ jù sábà akẹ́kọ̀ọ́ lọ́hùn rí mọ́lẹ̀ fáńsẹ́ láìláìlọ́lá láìláìlọ́lá láìláìlọ́lá lórí kíni tá ń anita ni o si sẹ́tọ́ dáa jù tọ́ rẹwà jù iṣẹ́ ò sì lè rẹwà àfi tó bá dọ́gba pẹ̀lú ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sunna yìí náà la wàá fẹ́ tiwa bí màmá kọ́ bá yanu abẹnú àtẹ́lu sunna bí bàbá kọ́ bá yanu abẹnú àtẹ́lu sunna ọ̀dà fi tíkẹ́ẹ̀tì náà lọ́pọ̀lọpọ̀ gbà wálé ayé torí bó ló ti fẹ́ wà lùjẹ́nà tó bá tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam ó láwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ọmọlẹ́yìn mi wọ́n pín wọ́n pẹ̀ka sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin gbogbo wọn pátẹ náà ni wọ́n wọ̀ àfẹyọ̀kan nínú ẹgbà wa tó gúnrégé wọ́n wá níta lẹ́yìn ọ̀kan náà ó ní gbogbo ẹni tí ń bá bẹ lórí ń tẹ́ mi àtàwọn sọ̀hábà mi bá ń bẹ lórí rẹ̀ lónìí àwa wá mẹ́lẹ́yìn àfi apara àkàkún bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ súnà náà ẹ̀ kàn bàjẹ́ ni ẹ̀ fi ṣe ẹ̀yẹ ẹ̀ bàjẹ́ fi ṣe ẹ̀yẹ ẹ̀ bàjẹ́ fi ṣe ẹ̀yẹ alijanna wo lọ fẹ́ wọ̀ alijanna rẹ ló fi ń ta kòtò alijanna rẹ ló fi ń ta yín Ọlọ́run ẹ̀bẹ̀ nìkan kan sáwàdà o nítorí pé sẹ́sì Ọlọ́run wọn ló kù lò sí tọba ajẹ báyẹn Ọlọ́run dá wa kó lè dán wa wò ni àmọ́ àbúrò máa sọ fún ilẹ̀ wa ṣe láyé kí lọ́wọ́ ṣe láyé tẹ́lẹ̀ náà Ọlọ́run á dán wò ni Ọlọ́run á dán wò sórin ni wọ́n fẹ́ fayé kọ àdánwò tiẹ̀ bí tó ti fìdí rẹ́mi nu orin òfò orin àdánù wọn á eh, islamic waka waka wo ni sáàmù kó wáyé tí wọn náà rà á lé ó tún lọ gbé sórí tébù kan ó kún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọ̀jẹ̀jọ́ rẹ̀ wájú ọlọ́run bó bá dijọ́ gbé nídàá kíyàmà. ọlọ́run ọba dá wa ọ̀dá gbogbo nǹkan liyabuluwakum kó lè bá àdán yín wò ayyukum ahsanu amala ta nínú yín yóò sì ṣe tó sunwọ̀n jù. ọlọ́run dákun sèmi pẹ̀lú rẹ lọ́kàn nù wọn. ayé yìí ẹ̀yin náà kú rí àyè kí la mà ti ṣẹlẹ̀ sáwọn ni sebo ti hàn sáwọn níjọ́ tí ó fi hàn sáwọn náà kó tó hàn sí wa lójijì táwọn ló tètè múra kalẹ̀ báwo la ṣe ṣiṣẹ́ tó dáa jù nísìn ọlọ́run ràn mí lọ́wọ́ mo jí lóru mo rí rákà méjì tó dáa ṣe ọ̀nà ju mo jí lóru mo sogún rákà lọ ní wàǹdàrúfù torí pé ta ni ó ṣiṣẹ́ tó dáa jù ọlọ́run ràn mí lọ́wọ́ mo rí àádọ́ta náírà mo fi ṣe sàrà àfáláì ní kàkẹ́sẹ̀ tí bára o kẹ́sẹ̀ tí gbégbá bára ká mo fẹ́ nìkan ìwà jẹ́kẹ́nìkan kan láàrin mi sọ́lọ́n ọ sí ọlọ́run fún mi ní ẹgbẹ̀rún àádọ́ta mo wá fi ṣe sàrà mo sọ pé owó là ń fún o ń gbọ́ báyà kẹ́ ẹ máa sọ̀sọ́ kú o mo rò pé irú eléyìí fọ́ ó ara rẹ̀ kí ni rẹ̀ ń padànù dáa jù ṣe iṣẹ́ tó pọ̀ jù lásán torí ẹ̀dá máa kíyèsí ṣíṣẹ́ ìdíje nu mo rẹ́ nìkan wájú mi ń sàlùwàlá masha allah lé ìmọ̀ màlúwàlá ṣe pọ̀ ń sùnù mi pẹ̀lú ògọ́lá ń ṣètò dájú tiẹ̀ lọ ìdíje tá a wà nù. ẹnìkan ó ń ṣe náfìlà wájú mo rí pé masha allah pẹ̀lú ògọ́lá sọ láti tèmi ó tún dájú tiẹ̀ lọ ìdíje tá a wà nù jẹ̀mọ́ kèése díje lágbájá sìnkú màmá rẹ̀ màlúù mẹ́ta ẹgbàá màlúù tèmi ó tó mẹ́jọ àwọn àṣe ìranù ìṣe rádaràda sẹ́yìn bá lọ́ọ́ gba wájú rẹ̀ nínú ìwé rẹ̀ ń jọ gbé ní dàlùkìyàmà jọ kábàámà ńlọ́pọ̀ nínú ìṣètìwá. kí la ti fẹ́ ṣe lẹ́yìn. ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ìgbéyàwó ọmọ rẹ̀ kọ́dà gan three hundred thousand wọ́n san èwo lọ́wọ́n tún lẹ́yìn náà rí wọ́n ní seven hundred wá o ibẹ̀ ni ẹ máa lọ. ìdíje òfo làwọn ń ṣe ìdíje ìranù làwọn ń ṣe wọ́n mọ̀ wọ aṣọ tẹ́ wọ̀ yóò wá fọ́ kàn yóò wò pé aṣọ Abidjan ni lọ́ba ni ọ̀dà kò burú ẹ bẹ mi lọ sí Gabon ẹ Abidjan tó ma ẹ lọ Gabon èyí tó da ju eléyìí lọ wa so ìdè burúkú táwa ń ṣe nù tí ò ní túmà àwọn àdíje pálapàla tí ò ní bákan náà àwọn eléyìí ronú pa ayé yìí ni wọ́n ṣe mọ̀ pé ilé ayé kìí ṣe ń téèyàn kàn máa lé ẹ mo fẹ́ mọ́tò ẹ mo fẹ́ gbélé ẹ mo fẹ́ fẹ́yàwó kan mo fẹ́ ṣe kinní kankan liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ọba ṣe gbogbo ẹ̀ kó lè dán wa wò tá ní sẹ́ẹ̀rì ọ̀dà jù ọlọ́run dákun ràn wá lọ́wọ́ dé sẹ́wọ́ dáa bákan náà wọ́n tún ka ọ̀rọ̀ ọlọ́run sọ́sọ́ yìí pé alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ahsanu amala ọlọ́run lọ́ba tó dákú ó tún dá ìsẹ̀mí kó lè wa à ń kú yìí àtàǹsẹ̀mí inú àdánwò wa tá a ní sẹ́ẹ̀rì ó tún dáa tí mo bá rántí pé ń kù tí mo bá ń ṣe rádaràda tí mo ń gba pé jẹ́ ń ń bá ń sẹ̀mí máa rántí pé eléyìí ni ìtumọ̀ wípé àwọn èyí máa ń sára sí wọ́n máa ń yára sí rere nítorí wípé wọ́n ti mọ̀ wípé gbogbo inú àdánwò la wà ọjà di ọlọ́wọ́jà tó rà orí òrí ọgbọ́dọ̀ gbà fọlọ́ inú àdánwò la wà orí òrí wàá sin lọ tó èèyàn gbaṣẹ́ ó pé kò pé wàá sin lọ èsì pé ńgbà títí ò pé mi ẹ̀sùn à ń pè pé lọ sí ìdìtọ̀ láti ó dájú kó rí bàbá yóò pé ẹgbọ́n náà ó ní nǹkan ṣe o nǹkan ọ̀sẹ̀sìn islam o wọ́n wá ní hayya ala salah ó ní ẹ máa ṣe ẹ máa ṣe hmm, ọlọ́run tí ó sàánú lu ààrẹ tí ò jẹ́yìn òde rẹ̀ ẹ gbọ́rọ̀ <laughs> a ti gbàgbé pé gbogbo àwọn akapako ẹ ababulọ́ọ̀kù ẹ aránṣọ gbogbo àwọn kan náà kọ́ ni kókó tọ́lọ̀ ọba ti torí rẹ̀ dá wa ọ́ dá wa kọ́ fẹ́ dán wa wò ni àríṣe àríṣe àríṣà àríṣà ọbọ̀sí kọ̀bọ̀sí a gbọ́dọ̀ máa ṣe ìdíje pé ta ni nínú wa ní òṣìṣẹ́ tó dáa jù ẹ má gbàgbé ọ̀rọ̀ yìí kókó ń tà wá sí láyé ni pé ọlọ́run fẹ́ wò ta ni nínú wa ni ó dáa jù lẹ́sìn torí ẹ̀ iná ni àwọn olùmọ̀ nínú àwọn aṣíwájú wa rere ìgbà tí wọ́n wo alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ìpè ọlọ́run ló ikú àti ìṣẹ̀mí kó ìdánwò ta ni ó ṣiṣẹ́ tó sunwọ̀n jù wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ta ni nínú wa ní ọ̀rọ̀ ayé ṣáájú tí ó sì fẹ́ràn kìyàmá jù nítorí tí yóò ṣiṣẹ́ rẹ̀ nù ẹ̀ ń ka ayé kún alùkìyàmá lẹ̀ ká kún tí yẹn bá ti ka alùkìyàmá kún owó yìí gan yẹn ó ju agbára rẹ̀ lọ àmọ́ tó bá pa ayé lè ká kún owó mú yàn lẹ́rù ni yọ mọ̀ fà yẹn ká ń fà kú fà ni torí ẹ̀ ọlọ́ni gbogbo ọ̀sán wá rí nínú ilé ayé yìí náà bá a ti ṣe ilé ayé lọ́sọ̀ọ́ tá a ṣe sánmà lọ́sọ̀ fún yín gbogbo náà àdánwò náà tún ni. inna ja'alna ma fil ardi zina ọlọ́ni inna ja'alna ma fil ardi zinatan laha linabluwakum ayyukum ahsanu amala ọlọ́ni àwa la ṣe gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yìí a ṣe lọ́sọ̀ fún ilẹ̀ odò àwọn òkè ńláńlá àwọn òkúta ńláńlá gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú ilẹ̀ àwọn nǹkan ọ̀gbìn lóríṣiríṣi tó dáa tó dùn wò ọlọ́ni mo ṣe bẹ́ẹ̀ lẹ́nàbọ̀lẹ́ òkun ká lè tún dán yín wò ni. ayyukum ahsanu amala ta nínú yín ní òṣìṣẹ́ tó da tó sùn wájú. torí ẹ àwọn ẹni tá a kí wọ́n máa ń yára sí dáadáa yìí àkọlé kan tiwọn ọwọ́ adá lórí pé kí n láà ṣe tá a fi pèsè kalẹ̀ dé alùkìyàmà gbogbo ń tẹ́rí tí wọ́n máa ṣe ní tí wọ́n máa sọ lọ́rọ̀ ní tí wọ́n láti sọkàn rẹ̀ gbogbo ẹ̀dá lórí mọ̀ ń palẹ̀ má di alùkìyàmà ẹ̀dá kan ẹ̀dá wa náà gbìyànjú bẹ́ẹ̀ gbogbo ń tàbá ti pata ẹjẹ àwọn afojúsùn pé mọ̀ ń palẹ̀ má di àlùkìyàmà ó ní òní jẹ́ kí àbámọ̀ wa kọ́ pọ̀ wọ́n mú wọn bá tí wọ́n ń bùkátà nulẹ̀ ayé wọn ò gbélé ayé rù kún gbé séjìká kún tún pa sẹ́yìn wọ́n tún máa wọ́ mi ìpẹ̀lẹ́sẹ̀ ńǹǹ àwọn àwọn bá tí wọ́n ń bùkátà nínú ilé ayé òní wọn mú wọ́n nílò ẹrù arìnrìn àjò arìnrìn àjò ó lárìnrìn àjò gidi ó lẹ́ni tẹ́rù rẹ̀ bá ti pọ̀ jù tẹ́rù bá ti pọ̀ jù ó nílò ìrìnrìn àjò kọ́dà kó ṣe pé mọ́tò bàálù ni ó gbé yín tẹ́rù bá ti pọ̀ jù wàhálà ni sàmúlẹ̀ rẹ̀ bá máa díẹ̀ tọ́ba lọ yáwó yáná nu tọ́ba ní ẹja tó ká jẹun ẹrù rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní sínú pé ah, ẹrù tèmi pọ̀ kínní kan ẹrù wọn ti fi dínà ẹrù wọn fi ń dínà. torí délé nàbẹ sallallahu alaihi wa sallam lọsọ nínú hadith tó gúnrégé ó ní mali wali dunya ma ana wa dunya innama mathali wa mathalu dunya. كراكب استظل تحت شجرة ثم راح وتركها رواه أحمد والترمذي بسند صحيح النبي صلى الله عليه وسلم kí ló pa mí pọ̀ pẹ̀lú ilé ayé kí ni mo fẹ́ ti ilé ayé àpèjúwe tèmi àti ilé ayé ó dàbí arìnrìn àjò ni fẹ́ẹ́ pé ń lọ ń lọ lọ́sàn-án kankan òórùn wa mú lọ́ba rígi bó ṣe dé abẹ́ igi yun lọ́ba lọ́ba sọ̀kalẹ̀ ló sinmi ń bẹ̀ nígbà tó sì rí pọ̀ ń sinmi tán ojú ọjọ́ tó ti tutù ó tún gun ràkúnmí rẹ̀ ń tún bá rìn rẹ̀ lọ kí ló mú kò mú nǹkan òjì tó jẹ gbádùn rẹ̀ náà sómu sọ ọdà àpò kọdà àpò bílẹ ọdà nàbì ní fi wọn ṣe rí sílẹ̀ ayé nu sàwa náà ẹjẹ amúlẹ ayé fúfú yẹ ẹmẹjẹ amú líle koko kọ ajẹ pé a ti pààkì àwọn tirẹlà rẹ̀ gẹdẹ síwájú pé náà làá fi ń pẹrù lọ àlùkìyàmà àlùkìyàmà èwo torí àwọn aṣíwájú wa nínú àwọn sàhábà lẹ́yìn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam ní tá à ń rí àtẹ̀yìn tẹ́ẹ̀dì ẹ má jẹ́ kí ẹrù yín nínú ilé ayé kó pọ̀ o ẹ jẹ́ kó ma bí ẹrù arìnrìn àjò ẹ jẹ́ kí ẹrù yín kó ma bí ẹrù arìnrìn àjò ṣùgbọ́n àwọn jàǹká wọ̀ bóyá àwọn pàǹtí bóyá àwọn àdọ̀tí ó ti gan mẹ́rù wa ẹja tètè gbọ́n lẹ̀ kó má jẹ́ pé àwọn ni ó di wa lọ́wọ́ nígbà tá à ń bá ń lọ. wáyé o ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀kadà ra kú lórí oníkálukú àwọn ẹni tí kú ọjọ́ wọn ló pé a kì í gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ìgbàgbọ́ burúkú táwọn Yorùbá ń gbé kánú Yorùbá lẹ́wù ọgbọ́jọ́ ọlọ́jọ́ lọ ó kú lọ́jọ́ àìpé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ní ìsìn sẹ́nìkan tó bá bẹ lórí ní ìsìn kọ́gbọ́jọ́ lọ kò kú lọ́jọ́ àìpé ti sọ pé ó kú náà ni torí ẹni tọ́lọ̀ wọn pa kì í kú ẹni tọ́lọ̀ wọn pa kì í kú ẹni tọ́lọ̀ wọn bá ti pa kò tẹ́lẹ̀ ìdẹ́tì olórí Kuwait tọ́sánláìsì lọ́jọ́ tàlátà tó kọjá lẹ́yìn ìgbà tó ti lo ọdún mọ́kànléláàádọ́rùn lókè pẹ̀ amẹ́nubà nítorí pé gbogbo ilé ayé tiwa wà lónìí tó bá yẹ ní al-Mamlakatu al-Arabiyyatu as-Saudiyya tó bá Saudi al-Kuwait ló sì kejì nínú ká ní àkólé ọ̀rọ̀ àwọn mùsùlùmí ká sì máa jà fún wa ní gbogbo àyíká yìí àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tó lè súnà àwọn orílẹ̀-èdè méjì yìí wọ́n ná gbogbo ń fún wa wọn ò gbàgbé alqiyam tó bá lọ sí Kuwait ó rò pé gbogbo àwọn ìlú òyìnbó rọ́tẹ̀ máa gbọ́n ó rò yìí pé ìlú tó dáa ju gbogbo ẹ̀ lọ́lọ́ wà níbi tí wọ́n tún ṣe dé ṣùgbọ́n wọn ò gbàgbé ilé àlùkìyàmà àwọn Kuwait wọ́n ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fẹ́sìn Islam tẹ́ bá lọ sí àwọn orílẹ̀-èdè púpọ̀ láfíríkà yìí subhanallah alazim àwọn mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí táwọn Kuwait yìí kọ́ ọ̀pọ̀ ẹ fi ti Kútọ́nù bẹ̀ ń ṣàpèjúwe Kútọ́nù táwọn àgbàtà wà ń bẹ̀ nineteen títí di eighty mọ́sálásí mélòó gan ni bẹ́ẹ̀ ń kútọ́ ni kọfẹ́ẹ̀sì kọfẹ́ẹ̀sì lónìí subahánàláhi alazim mọ́sálásí pọ̀ kọjá sí sọ ní gbogbo kútọ́ ni kí ṣe torí pé mùsùlùmí pọ̀ wọ́n kọ́ ọ lẹ̀ di àwọn tí ó ṣe islam àwọn kuwait àwọn ni wọ́n ti sẹ́ torí ẹ̀ tẹ́bá tún wò kan bẹ ní sakinbẹ tí wọ́n ń pè ní muslim hospital àwọn kuwaiti ìrànlọ́wọ́ tán ṣe fún wọn tí ọsibítù yẹn fi jẹ́ ní ti ń bẹ kó tó di pé wọ́n gbé kalẹ̀ fáwọn ọmọ ìyá wa kìí ṣe ìrànlọ́wọ́ kékeré. bẹ́ẹ̀ ni tẹ́bá délé haúsá ń bẹ àìmọye ìrànlọ́wọ́ kuwaiti bọ́yá ló tó gbogbo Ògbómọ̀ṣọ́ land orílẹ̀-èdè rúndó ni tí òjú kéèyàn sọ sẹ́nu lọ kọjá bíi búrẹ́dì sandwich wàlẹ́ẹ̀kìn iṣẹ́ tí kuwaiti ń gbèsè nàìjẹ́ ò bẹ́ẹ̀ torí ru epo táwa ń wà lójoojúmọ́ tá àti ìrí wà ní Kuwait wà lójúmọ́ kan two point five million barrels of crude oil ní Kuwait wà jáde lójúmọ́ kan wọn wá dáwọ́ máa jẹ wọn rántí Islam níbi ìbí láyé ó lè má mà Kuwait péyàn aran súnà lọ láyé àwọn ní nọ́mbà tù lẹ́yìn al-Mamlakatul Arabiyya as-Saudiyya yóò dùn wá polórí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ sáláìsì ẹni táwọn ọmọ àlú rẹ̀ tí wọ́n rẹ̀sìn ọlọ́run lọ tí ò di wọn lọ́wọ́ ẹni táwọn ọmọ àlú rẹ̀ tí wọ́n mú àwọn mùsùlùmí tí wọ́n gbé wọn nígbọ̀n wọn sókè pé kẹ́sìn islam ọmọ parẹ́ níbi kíbi ọlọ́run kó bá wa foríjì ọlọ́run kó bá wa kẹ́ kó bá wa gẹ́ kó sekú ní sinmi fún kó jẹ́ ká túnbọ̀ tán tiwa náà dáa wàyí o láwùjọ wa àwọn èdè burúkú wà táwọn èèyàn máa ń pè má bá wọn pèrú ẹ̀ má bá wọn pẹ̀lú ẹ̀ wọ́n lè sọ pé ẹ̀sìn mẹ́ta ń bẹ ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn kan àbáláyé ìsọkúsọ burúkú ẹ̀sìn kan lọ́wọ́ àlọ́dọ̀ ọlọ àsìkò jóná fásìkò ṣòfò yòókù inna dina inda Allahi al-Islam ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ Allah ọ̀nà ní Islam má ṣe iyèméjì ń sin lọ nínú Islam ó lọ́nà méjì tó gbà láà àfi lọ́nà ìlà ọlọ́run ọba tó fi wá mànà lọ sí délé dákun má pa wá dà sáì dá. akramakumullah ìgbà tí gbogbo wa ti wá mọ̀ pé islam lọ́nà kí ló dé tá n ta àdìmẹ́ tá n sá fún kí ló dé tá n sá fún ibi tí ire wa wà nù alówó alówó àríṣe àríṣe àlìjánà ní islam láti ilé ayé ń bì ó ṣe kété yẹn ọba wọnú rẹ̀ láti ayé ń bì kò ní wọ́tà kìyàmù ẹnjẹ́ ọba ti ṣe islam láyé bí kò ní wọ́tà òkèèyàn ẹ gbọ́n tó lọ́n sọ ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mi tó fi ṣẹ̀sìn láyé ń bí yàtọ̀ sí islam ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ kanu ẹni tó tó fò tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn ọlọ́run adúpẹ́ fún ó tún bọ̀ máa gbó pàṣẹ ní gbogbo ìgbà ọlọ́run gbogbo ìgbà táwa bá ń sẹ̀mí jẹ́ àmà sẹ̀mí lórí islam gbogbo ìgbà táwa bá lọ bá ẹ̀mí wa lórí al-iman al-janna òun náà ní kò fi sèkẹ́ wa foríjìn wa ṣáájú ká tó kú foríjìn wa nínú sàárè wa ṣàánú wa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù káwa rántí bá ń ti sẹ́ máa pé islam lọ́nà gbogbo kàmí tó bá yàtọ̀ sí islam àánú ni kọ́ máa pé lára islam òun náà ní kọ́ máa ṣe sàlátù fọ́gá wa anabi tiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam aṣíwájú wa aṣíwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹndàl qiyam torí pé Ọlọ́run Ẹlẹ́dàá àtàwọn màlàíkà alápọ̀nlé àwọn náà ń sọ sọláàtù fún anabi wa yìí sallallahu salli ala muhammadin ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن من شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عدد أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله